fi yẹlé dẹ́ndẹ́ ìfá fún ọ̀rẹ́ lẹ̀sọ̀ tí sọmọ nínú àgbọ̀mìrègún ìjọ àwo ti dá yí àwo òdẹ́sẹ̀ rí lága yí ọ̀sìn mọ́lẹ̀ èṣù náà lú ògiri òkun olómi sílẹ̀ bẹ̀jẹ̀ wò lásán sílẹ̀ fi mọ̀ kí mọ̀ bọ́ra ìlọ láàrin ẹ̀pà àtàrí ẹ̀ fíẹ́fíẹ́ ọpẹ́lọpẹ́ gíga tẹ́bọ̀rá ga mo fẹ́ lọ ṣẹ́ mo fẹ́ lọ ṣẹ́ ẹni bá lóun ṣe mélòó nìkan. bàbá wo yìí fa Papa, ayé mi ti bàjẹ́ ah, ṣé mẹ́ta fi bẹ́ẹ̀ ti bá mi world títa ti pé tí mo ti pé tí mo ti múra bí kíní yẹn bá tún ṣe dé nìyẹn tó gba wẹ́ẹ̀dì irú. Ah, ọmọ tí mo ṣe wẹ́ẹ̀dì tó pèrò. ìbá tí má ṣe wẹ́ẹ̀dì ti máa pèrò ayíkọ́ ni sọ fún pé ẹ ti ṣe gbogbo ètò pé mo lè lọ ṣe ìyàwó ni. ẹgbẹ́ mo sọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n náà gbé pàṣọ ni. mi gbé pàṣọ ọ̀làyíká ni mo pè. ọmọ tó kọ oṣù ọlọ́run òbójú mi jẹ́ eh. ìwọ ló bojú ara rẹ jẹ́ ah. ìgbàlúmọ̀lẹ̀ sẹ́yìn wọn sálárùwọ́ ó wá lọ rèé ṣe wẹ́dùn òpanu òpèrò olóńgbèrò láti àbúrọ́dù láti gbogbo ibìkan káàkiri. ẹjọ ẹjọ us based lọkọ mi àbá lóyìnbó lọkọ mi gbogbo àwọn ẹbí ẹtẹ lè wálé gbogbo àwọn èèyàn tèmi náà tó wà lóyìnbó gbogbo wọn náà wálé ẹ̀ẹ́dẹ̀ tí wàá lé mi jẹ my life is miserable now. ẹ ẹ ìsọkọ bá a gan nu olójẹ́kọ̀ wà miserable ẹ nítorí sọ́ra àdúgbò tó pa nítorí ọkọ rẹ tó jókòó ọ̀run ọba lálẹ́ òdò ni ó wá dàbí ọba tí ń bẹ lórí ìtẹ́ ọba tí ń bẹ lórí ìtẹ́ sọ́ọ̀tì mọ̀ pé olórí rẹ̀ òwò tó bá yẹ ká fi wo ọba orí ìtẹ́ láti wo olórí rẹ̀ tẹ́ nígbà tí ọba tó ń bẹ lálẹ́ odò nísàlẹ̀ odò pẹ̀pẹ̀pẹ̀ tí tí tí ìyàwó rẹ̀ ń ṣe nǹkan sọ̀rọ̀ káwọn ara ara wọn ò ní wá bẹ̀ wá wòran ni. ìwọ ló pe wọn ah, ah, ọ̀gá mi àká náà o. ẹ ṣàánú mi ẹ gbọ́dọ̀ wọ́n last solution fọwọ́ kìnìún tẹ̀ lọ́kọ̀. lè ṣe é sí ìjọba elédùnmọ̀ rè ọba àjọkẹ́ ayé àyàkẹ́ ọ̀run ah. akúlẹ̀ àyàn fún yín tó ní kálukú yàn òun làgbáyé bá adélé ayé tó ojú wa kan gbogbo wa tẹ́mi mọ bọ́ yàn ni tẹ́mi mọ bọ́ yàn kọ́ ọ̀run ni. mi ò ní ọkọ ọrùn ẹ̀ṣẹ̀ àánú mi ní òfẹ́. ọjà ṣíṣe kù dáre nítorí bẹ́ẹ̀rù bá kọlẹ̀ tó bá tún kọ òkè ó níbi kan gàgà tá a gbé ká lánàá ìmọ̀lọ́rẹ̀ wọ́n lórí báwọn sòsà níbi tí wọ́n ti ń ṣe é níbi tí wọ́n ti ń kú tí ìyá rẹ̀ ò gbọ́dọ̀ gbín mo bá wọn lọ mo bá wọn kojú mi báyìí mo fi bá wọn rí tó àwọn ńlá lọ rèé pè wọ́n wá pè wọ́n wá láwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n wá lọ rèé pè wọ́n wá láwọn méjì èmi ni ó ṣèkẹta wọn tí bá wá pè wọ́n dé ìta kàn sí ìta lọ rèé wálé.